الله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين معاشر المصلين السلام عليكم ورحمة الله وبركاته التسوى جولري جراوازات المعاد في هدي خير العباد للعلامة ابن القيم أبي عبد الله الزرعي الدمشقي عليه رحمة الله àwọn àlàyé tí a ń bá bọ̀ òun náà ni ètò ní ṣe pẹ̀lú òkà lílò èyí tí ó rinlẹ̀ ojíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam òkà òun náà wà nínú àwọn nǹkan tí ó lò àlàyé ti lọ lórí wípé ìdájọ́ lílo òka lẹ́yìn ìgbà tó ti rinlẹ̀ pànàbí lo òka. Ìgbà wo ni ń ṣe ọlọ́run ọba lo òka yìí gan? Òun náà ni lẹ́yìn ọdún kẹfà tí ànábì ṣe ìjẹ́ra dé Màdínà. Kí ló sì fi kí ló bí òun náà ni ìgbà tó fẹ́ kọ ìwé sí àwọn lọ́balọ́ba ayé tí wọ́n ní wọn kì í ka ìwé àkọsílẹ̀ àfiránṣẹ́ tí wọ́n bá jà ní oúnjẹ náà fatakhadha khatama min òun ló fà náà ní wọ́n fi ṣe òka tánàbí ọmọ àlò ṣùgbọ́n létà wọ́n ṣe ọlọ́run ó padà rí sọ òka tí wọ́n fi góòlì ṣe ó sọ ọ́ lẹ̀ ó dànù kò ló mọ́ kódà gbogbo àwọn ọ̀gọ̀rọ̀ àwọn sàábé náà táwọn náà ti bẹ̀rẹ̀ sí lò ká kẹ̀tíkẹ̀tì nígbà náà tí gbogbo wọn ń lo òka golden ring òun náà fi ilẹ̀ lẹ́yìn náà lànàbí salawatullahi wa salamu alayhi ni wọ́n bẹ̀rẹ̀ sí lo òrùka èyí tán ṣe látara fàdákà fíbọ̀ lẹ́yìn náà kò sì ṣe eléyìí ní èèwọ̀ mọ́. àwọn ìdájọ́ mi náà tó jọ mọ́ òrùka lílò mo là ń lò sí nǹkankan mo rò àlàyé ti lọ lórí ẹ̀ bákan náà ọ̀rọ̀ nípa pé ṣé òka yìí ṣé ẹ̀sìn ni àbáṣà ni àbí èèyàn lè lò ó fún reason àbí fún ọ̀ṣọ́ gbogbo eléyìí náà ni àlàyé ti lọ lórí ẹ̀. bákan náà ìṣèyàtọ̀ láàrin òkà lílò láàrin ọkùnrin <clears throat> àti obìnrin àwọn ìdájọ́ tó wà láàrin méjèèjì ó dájú pé lílo òkà obìnrin ọ̀ṣọ́ ni ṣùgbọ́n ṣètọkùnrin náà ṣètọ̀ṣọ́ ni gbogbo eléyìí náà àlàyé ti lọ lórí ẹ̀. bákan náà àwa pe àkíyèsí sí ìlò òrùka ní àwùjọ wa lónìí àti tí ó dà ó sì dà mọ́ àwọn ẹlòmíín lọ́wọ́ ìmọ̀ lòrùka nítorí dà mọ́ wọn lọ́wọ́. tán olùmọ́wá ní wa amma hadithu Abi Dawud anna nabiyya sallallahu alayhi wa sallam. نهى عن أشياء وذكر منها ونهى عن لبوس الختم إلا لذي السلطان فلا أدري ما حال الحديث ولا وجهه والله عالم والمواني adíṣe كوان wá فواي لا ò abu dawud àdìsí yẹn bẹ́ẹ̀ nù súnánù abu dawud. wọ́n ro wá wípé òjíṣẹ́ ńlá muhammad aleyhi salatu wa salam ó ṣe àwọn nǹkan kan léèwọ̀ nínú àdìsí náà àdìsí náà gùn pé ànábì ṣe àwọn kankan léèwọ̀ wọ́n wá ka àwọn nǹkan yẹn àwọn nǹkan yẹn tó mẹ́wàá wọ́n sàǹkà kéèyàn wọ ilé yìí ويلي عن المنشر والوش واللبوس الحرير أتبه بيلو حديث يقول وقع وكما وعونا من حديث أبي ريحان ألا كواي أني ونهى اللبوس الخاتب إلا لذي سلطان wípé ó tún ṣe ànábì ṣe é léwọ̀ kéèyàn máa wọ òrùka àfàwọn tó bá jẹ́ aláṣẹ bá ti ṣe ṣe wá náà ni ó ṣe é léwọ̀ kéèyàn máa wọ òrùka àfàwọn tó bá jẹ́ aláṣẹ. olùmọ̀wá wa ní Ibn onífàlà àdìrí máa hàlù hàdàn hadith àdìsí mi máa tí mo lè pé bùládìsí gan ti wá ìyẹn ni pé kí ni ipò hadisi wàlá wàjúhù àyèmá wàjúhù níbo la sì fẹ́ gbé hadisi yìí ká olùmọ́wá ní wallahu a'lam ọlọ́run ọba nìkan ló mọ̀ tábà wo ọ̀rọ̀ olùmọ́wá yìí <clears throat> lórí hadisi nǹkan tó bí òun náà ní gbólóhùn pé ànábì ṣe ní ó kọ̀ ọ́ ànábì kọ́ kí èèyàn máa wọ òrùka àyàfi fún àwọn aláṣẹ àwọn aláṣẹ òun ló fà tó lùmọ̀ fi ní wọn mọ nítorí lè pe hadisi àti pé mo la fẹ́ gbé e ka gan reason ni pé òka lílò yàtọ̀ sáà nábì àwọn èèyàn lò òka láyé ànábì àwọn èèyàn lò òka láyé ànábì kódà ìgbàtà nábì tó kọ́kọ́ lò ká tó jẹ́ gold ọ̀gọ̀rọ̀ àwọn sàábé náà bẹ̀rẹ̀ sí lò kẹ̀tìkẹ̀tì ìgbàtà nábì yọ tó lóun ò ní wọ irú ẹ̀ mọ́ láéláé òkà tí wọ́n á fi góòdì ṣe gbogbo àwọn sàábé náà bá yọ òkà wọn. ó lè túmọ̀ sí wípé ọ̀gọ̀rọ̀ àwọn sàábé ní sáláṣẹ wọ́n ń ṣe so àwọn náà ti lò torí pé wọ́n rí kó ń ṣe ńlá muhammadu náà lò bàtà náà bí yọ òrùka yìí ń ṣe ọlọ́run jó yé wọn wípé torí góòdì tó jẹ́ ni o òun sì ní wọrú ẹ̀ òun ò ní wọ̀ lẹ́yìn náà gbogbo àwọn sàdé náà wọn ò wọrú ẹ̀ mọ́ àwọn náà wọrú ẹ̀ mọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ó tún wá hàn pé ọ̀gọ̀rọ̀ àwọn sàdé àwọn náà tún wá lò ó òka tí wọ́n ṣe látara sílvà èyí tó ṣe pé ìdájọ́ ìmọ̀lò òka gold òun náà rí i kó ti wà mansukh ó ti wà abrogated kìí ṣe pé bóyá òka yẹn gangan ní lílò èyí ń jẹ́ àkíyèsí alákọ̀ọ́kọ́ látara wípé ẹni tó bá jẹ́ aláṣẹ ni àkíyèsí ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ yìí òun ni wípé aláṣẹ ṣé kó máa torí pé yóò máa fi ṣọ̀ṣọ́ ni àbí tó jẹ́ pé aláṣẹ ló nídìí láti fi stampu lé ìwé tán bá kọ eléyìí náà méjèèjì lọ bá dé méjèèjì lọ bá dé tó bá ṣe pé bẹ́ẹ̀ ni a fẹ́ gbé hadisi yìí ká gẹ́gẹ́ bí olùmọ̀ sọ pé àwọn ò tí ì mójú táwọn lè fi gbé ká tó bá ṣe pé àdìsí orin lè ní. Ibẹ̀ nínú àwọn onímọ̀ nínú àwọn ẹni àná àdìsí wọn ní káì àwọn àwọn wò pé àdìsí ní àkíyèsí kan wọ́n kà fún ìmọ̀ọ́mọ́ Ahmed níjọ kan wọ́n ka àdìsí ìgbà tó débẹ̀ tí wọ́n ka àdìsí tán fatabassama al Ahmed náà wọ́n kà rẹ̀ ní pé káì ahlu sham hadithi yìí makharaju rẹ̀ látọ̀dọ̀ àwọn ará sham ló ti jáde ìyẹn ni pé ìsìnàdù rẹ̀ pé hadithi yìí àkíyèsí wà lórí ẹ̀ kéèyàn ní ànábì ṣe ní èèwọ̀ ó kọ kéèyàn máa lo ka àfàwọn aláṣẹ nìkan bẹ́ẹ̀ ni ìmáàmù Málìkì ìgbà tí wọ́n ka hadithi yìí fún pé wọ́n láláṣẹ nìkan ni ó lè máa lo ka mọ́mú kẹrí àhò mọ́mú rí kí ní káì àdìsí kẹsì bẹ́ẹ̀ lórí torí pé wọ́n bí ọ̀kan nínú àwọn àgbà tàbíìn bẹ́ẹ̀ òun ni àlùsọ̀pẹ́ sẹ́yẹ̀dẹ̀ tàbíìn fìlẹ́ẹ̀lì tàmásí sàáìdì ní ọ̀sẹ̀ bàtẹ́nìkan bí yáhíà ní sàáìdì àlànsọ́rí nípa àdìsí ó ní ilbert máa wọ̀ ọ́ lè wọ̀ ọ́ dáadáa kò sí nǹkan tó burú ń bẹ̀ torí pé ọ̀gọ̀rọ̀ àwọn sàábé lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níta fi gbọ́ àgbọ́yé gbólóhùn olùmọ́wá tó ní fàlà àdìrí màhàlù alhadith lóòótọ́ hadithi ìsìnàdù rẹ̀ àwọn onímọ̀ wọn ò rí àkíyèsí kan níta pè ní ìlà lórí ìlà tí wọ́n wò pé àdìsí ìdí nǹkan kan wà ń bẹ̀ láti sọ pé àwọn aláṣẹ nìkan ni wọ́n lè lo òka tó sì jẹ́ pé àrí ọ̀gọ̀rọ̀ àwọn sálàf tẹ́lómi lò ṣe é sì sàláṣẹ. tọ́ lẹ́yìn eléyìí olùmọ́wá tún wá tẹ̀síwájú pé wàkánà yẹ jálù fásọ̀kọ̀tánìhì mímọ̀ yẹlẹ́yìí báàpínà káfí wọn ni ibi tí ó jẹ́ ibi tán kọ̀ọ̀kan sí tó jẹ́ ibi tí ó tóbi níbi òka ìbẹ̀rẹ̀ náà lè kọ sínú sọ́pẹ́ lọ́pọ̀lọpọ̀ lóde lónìí bí èèyàn bá lo òka níbi ọwọ́ ìta báyìí làwọn èèyàn máa ń kọ sí ìta ibẹ̀ ló ń ṣe ọlọ́run wá kọ sínú ló kọ sínú nínú kàtà gbọ́yé lélẹ́yìí òun ni wípé sẹ́mọ̀kọ́ nẹ́bí lò láti máa fi stamp òun ni so ó ṣeé ṣe bóyá kó máa fi rọrùn láti máa fi stamp àwọn ìwé tó fẹ́ fi ránṣẹ́ ìsìnbẹ ó ṣeé ṣe kó jẹ́ pé ìmọ̀ lò ká kọkùnrin ìsẹ́yìn òun gangan lọ́ṣọ́ kì í sì ṣe tó ṣe ọlọ́run ọba gbà lérò òun ló fà tó ń ṣe ọlọ́run wa bá lò níbi ìtàwọn níbi tó máa ń kọ̀ nǹkan sí yẹn ibẹ̀ ló ń ṣe ọlọ́run ọba òun ló kọ sínú tó sì jẹ́ pé tó wà bẹ̀rẹ̀ muhammadu rasulullah tó wà bí òkà tí wọ́n kọ síbi ọwọ́ ẹ̀yìn òkà ń ṣe ọlọ́run ọba lò. لين وذكر الترمذي أنه كان إذا دخل الخلاء

ọ̀rọ̀ wà lórí ẹ̀ ankarahu ìmáàmù Abu Dawud Abu Dawud ọ̀kan nínú àwọn olùmọ̀ ó ní àdìsí òun náà ní àlàyé jánàbí máa ń yọ òkálẹ̀ tó bá wọ tọ́ílẹ̀tì látara wípé orúkọ ọlọ́run ọba bẹ̀ẹ̀bẹ̀. ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ọ̀rọ̀ yìí àkọ́kọ́ náà ó ní ṣe pẹ̀lú ilmu alhadith tó ní ṣe pẹ̀lú science of hadith kí ló fà tí imaamu ahmed tó fi ní riwaya riwaya tó mú kára riwaya tí a kórìíra ní kéésì àdìsí yóò rí bẹ́ẹ̀ ẹnìkan ló ṣe mistake òun náà ní hammam tọrọba ó ṣe ṣe kọrọ débẹ̀ kí ló dé tí imaamu Tirmidhi ní ó lálàáfíà Abu ní rárá àdìsí yóò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Abu yìí òun ni ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n rí ẹsẹ̀ wálẹ̀ níbi ìmọ̀ hadith náà náà gùn lé gẹ́gẹ́ bí alimami Daraqutni fi kitabihi al-Ilal àwọn náà sàlàyé níbi tí àṣìṣe ti wá látọ̀dọ̀ Hammam níbi hadithi torí pé ní hadithi Ibn Jurayj so orí ọ̀dà bá ó ṣeéṣe ká kéèsì wá ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta alábẹ́ ọ̀rọ̀ yìí òun á lè pé jíyàn lè kọ orúkọ ọlọ́run síbi òka ọ̀dà nísìnyí ìyẹn jẹ́ Abdullah wọn ní ká máa ń tẹ Abdullah irú òka yìí Allah ó ti wà ń bẹ̀ jíyàn lè kọ orúkọ ọlọ́run àbí kẹlòmí ọkọ Al-Qur'an àbí kẹlòmí ọkọ wallahu ya'simuka minan nas àbí kọ́ jíyàn tẹ̀lé kọ́.

bákan náà tó tún lè mú yàn máa yọ òka àbí máa shift ẹ̀ òun náà làlùwàlà kí ni ìdájọ́ béèyàn bá ń ṣàlùwàlà tó bá rí i pé òka yóò lose ó fún ọwọ́ jo necessary kéèyàn yí ọwọ́ yẹn òka yẹn jẹ́ kó mi ó penetrate ọ̀nà tó bá dáyàn lójú pé ibi tí ó jẹ́ òka yìí kò sómi bẹ́ẹ̀ bó la ṣe kí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ gbogbo eléyìí ni àwọn olùmọ̀ ni wọ́n ṣàlàyé ẹ̀ bí ká ti gbéra hásábà máa bẹ iná àìdínà nínú anas ntí olùmọ̀ wa tí wọ́n mú wáyé pé wà zákàrọ̀ Tirmidhi ìmọ̀mù Tirmidhi wọ́n mú wá nù tí àwọn sahihu Jami'u Tirmidhi ìpè kánà idha dakhala al pé kànáà bá fẹ́ wọ khala' tó bá fẹ́ ṣe ìbẹ̀rẹ̀ tó bá wọ ibi tí wọ́n tí ó ti ṣe bẹ̀rẹ̀ nẹ́zà khọ́tàmàhù ìmọ̀ yọ òkà ilẹ̀ kí ni ọ̀rọ̀ yìí bá dé pẹ̀lú ọ̀dà lọ́ bí láti gbéra nígbà míì àbẹ̀olúwa kó máa bẹ lórí dáadáa. اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضا اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا أعداء ولا حاسدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار